ètò àdéhùn yóò sọ̀rọ̀ òun náà ni àtúnbẹ̀rẹ̀ bá gbogbo wa tí àwọn láǹfààní àti gbọ́ra wa lákẹ́ra wa káàbọ̀ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. níyàn níbi idhnillahi ta'ala mo fẹ́ bẹ̀rẹ̀ tọ́píkì so bi idhnillahi ta'ala tọ́píkì mi ni tòun náà ni ẹ̀rí pé ọ̀rọ̀ nípa fọ́tò ìtẹ̀síwé rẹ̀ ni pé fídíò fíìmù kankan náà ni aṣọ tán lónìí afẹ́bẹ̀rẹ̀ al-adab al-islamiyya so topic tó kẹnu gidi gan náà ni topic tí mo fẹ́ gbẹ́sẹ̀ lẹ́yìn ohun tó súnmọ́ jù ni pé tí n bá ti ṣe fún àwọn ọ̀sẹ̀ kan díẹ̀ so màá tún stop rẹ̀ so màá tún bá àwọn nǹkan mi lọ so bí nínú láìsí àlá màá jẹ́ padà wá sí ibẹ̀ torí ètò tó fẹ̀ ni ètò tó fẹ̀ ni al-adab al-islamiyya tó mánà at-ta'alim àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tó wà nínú islam so ẹ̀rí tó máa ń sọ pé èèyàn ní ẹ̀kọ́ so ó yẹ kó báyàn nínú jẹ́ so pàtàkì jùlọ ẹ̀kọ́ ẹ̀sìn tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn so ó yẹ kó báyàn nínú jẹ́ torí ẹni ìtumọ̀ tí wọ́n ń sọ fún náà ni pé ẹnìyẹn ò jẹ́ ẹni tí ń gbáyé dáadáa hmm, ìṣẹ̀mí ayé ẹnìyẹn kò wúlò tó bá ti ní wọ̀nyí ọ̀lẹ́kùn ẹ̀sìn á jẹ́ pé ìṣẹ̀mí ayé èèyàn ò wúlò níyẹn báwọn. tó bí ẹ̀kọ́ ẹ̀sìn bó ṣe pàtàkì tó ànábì sallallahu alaihi wasallam ó ní adabani rabbi fa ahsana ta'dibi ní ànábì kọ́mi ọlọ́run ànábì kọ́ mi ní ẹ̀kọ́ ah, àwọn ẹ̀kọ́ ní ọlọ́run bá kọ́ mi so islam ní àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ tá a máa lò pẹ̀lú ọba tó dání ẹ̀kọ́ tá a máa lò pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run ọba síwájú pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run ẹ̀kọ́ tá máa lò pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba ẹ̀kọ́ tá lò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam particularly lọ́tọ̀ special lọ́tọ̀ fóun nìkan so ẹ̀kọ́ tá máa lò pẹ̀lú àwọn òbí wa ẹ̀kọ́ tá lò pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa ẹ̀kọ́ tá lò pẹ̀lú àwọn alábàágbé wa gbogbo ẹ̀ pátápátá kódà pẹ̀lú àwọn ọ̀gá wa níbi iṣẹ́ pẹ̀lú àwọn ọmọọṣẹ́ wa níbi iṣẹ́ pẹ̀lú àwọn ọmọ kíó pẹ̀lú àwọn àfa wa gbogbo àwọn nǹkan yìí àdáàbò al-islamiyya pé náà ni so ibn al-muflih tí wọ́n kọ tírà kan wọ́n sọ ní al-adab ash-shar'iyya al nípa ọ̀rọ̀ àdáàbò náà ni náà ni wọ́n kọ́ lé lérí al al-bukhari àwọn ló ti yẹ kí n kọ́kọ́ dákọ̀ alayhi rahmatullah wọ́n kọ síra kan al-adab al-mufrad al-adab al-mufrad ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú àwọn adab adab náà ni ọ wà níbẹ̀ tó yẹ rí pé iná mo fi sọ pé ètò yìí ètò tó kẹnu ni kódà al-adab ash àti al-muflih tí mo sọ ohun nǹkan bóyá bí fọ́lùs márùn-ún nìfà tó kò ṣe ń tó wà rọrùn láti pé kí ní àtọ́ lórí afẹ́fẹ́ báyìí bẹ́ẹ̀ náà ni al-adab al-mufrad lórí mujalladi kan ni náà ni aládàbí mufrad so àwọn ẹ̀kọ́ oríṣiríṣi oríṣiríṣi náà ni ó kún sínú tíra yìí náà kí ìmọ̀ mú àsìkò ráre àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ mẹ́nu kàn òun náà ni al-adab na Allah ta'ala aiza wa jal so ọmọ ẹ̀dá ènìyàn ó gbọ́dọ̀ ní ẹ̀kọ́ pẹ̀lú ọba tó dá Allah ẹni pé olúwa ọba wa a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ tó lára tábà ní pé èèyàn fẹ́ ní ẹ̀kọ́ pẹ̀lú ọba tó dáyàn tó òun là kọ́kọ́ nǹkan tí mùsùlùmí tó gbọ́dọ̀ kọ́ yí ọmọ èèyàn pé ah ọba tó dá mi tó fún mi ní jíjẹ ó fún mi ní mímú ó fún mi ní ẹ̀mí ọlọ́kọ̀ọ́ ó wá ṣe àwọn ìdẹ̀ra oríṣiríṣi fún mi ọmọ ènìyàn ó gbọ́dọ̀ mọ àwọn ẹ̀kọ́ tó ń gbọ́dọ̀ máa lò pẹ̀lú ọba náà àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tí yẹn gbọ́dọ̀ máa lò pẹ̀lú ọlọ́run òun ni tawhidullah tawhidullah kí n ò ṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo kí n ò ṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo torí ẹni tó bá ń sin ọlọ́run ọba rẹ̀ nìkan ẹni tó mọ ọlọ́run ọba rẹ̀ lọ́kan tó mọ ọlọ́run lọ́kan níbi rububiyya rẹ̀ bí àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe ẹ̀rí àwọn iṣẹ́ tí olúwọba máa ń ṣe òun náà ni òun lọ ń dẹ́dàá. Allah Akbar inú iṣẹ́ tọ́lọ́run bá máa ń ṣe òun náà ni ó lè pa ẹ̀dá ìfọ̀mí ènìyàn kankan kò ká kó pa ẹ̀dá olúwọba yìí nínú iṣẹ́ tó ń lọ́run ṣe tí ọmọ mùsùlùmí tó bá fẹ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dá gbọ́dọ̀ mà gbọ́dọ̀ mọ̀ pé olúwọba yìí òun ni náà ni òun ṣe áròzì kí fún ọmọ ẹ̀dá ènìyàn tó bá wu ọlọ́run àní kó pọ̀ áròzì kí yẹn bó wu ọba tó dáyàn ara àṣẹ àrùsìkì yẹn ní kó mọ́ pọ̀ rẹkẹtẹ gbogbo ẹ̀ pátápátá wàláhì kò sí ní ọwọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn kankan kò sí nínú kan ò lè di owó fún ọ nǹkan fún ọ tó bá ní owó rẹ̀ hmm, sórí ìgbàgbọ́ rẹ ni kò mọ̀ pé òun ló ń ṣe ọba ẹ̀dẹ́ ènìyàn tó àyà kùránù pọ̀ tí ń tọ́ àyà kùránù pọ̀ tó ṣe pé ọlọ́run bá jẹ́ kó ń wa pé sórí ti ń dàrú mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ nípa ọ̀rọ̀ jíjẹ mímu dídarí ayé ti ṣàrẹ́sìkì ọlọ́run ní wàláì daru dàrú Yunus gbogbo 31 bá ń sọ fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí pé ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé kó sọ fún àwọn kó bi àwọn tí ń jẹ́ kèfèrí yìí kul man yarzuqukum minas samaa'i wal ard bí wọ́n pé talẹ̀ tó ń ṣe arzikì fún yín tẹ̀ ń jẹ tẹ̀ ń mu tí ń di dúkìá fún yín látòkè àti nílẹ̀ ẹlẹ̀ ta ló ń tọ̀hún bí wọ́n pé ta ni amma yamliku sam'a wal absar ta ló ní ìkápá gbígbọ́ ọ̀rọ̀ ta ló ní ìkápá rírí na wa man yukhrijul hayya minal mayyiti talẹ́ni tó ń yọ òkú jáde lára alààyè tó ń yọ yukhrijul mayyita minal hayy tó ń yọ alààyè jáde lára òkú tó ń yọ òkú jáde lára alààyè wa man yudabbirul amra ń darí gbogbo àlámọ̀rí ayé ẹ̀wọ́ báyìí ọlọ́run ní tó bá bí àwọn kèfèrí yẹn fàṣàyẹ kò ló nà wọ́n wọ́n ní ọlọ́run ni ọlọ́run ni wọ́n dàkọ̀ ọlọ́run ọmọ ọlọ́run ni ọlọ́run wa ní fọkúl afẹ́lẹ̀ tẹ̀tẹ̀kún kí ló dé tẹ̀ wá bẹ́ẹ̀ rọba tó da yín náà kẹ́ ẹ máa sìn ín kí ló tẹ̀ ń láyà tẹ̀ ń túnmọ̀ lè ń gbà pé nǹkan mi lẹ́ẹ̀ máa sìn ẹ wo ìròyìn àwọn kèfèrí ọlọ́run bá ń ròyìn yà yín o káwa wá padà sí environment tiwa táwa ń ṣẹ̀mí yìí láwọn àtàwọn ìgbéyà mùsùlùmí kódà àfà àfà àfà nínú àwùjọ yìí àfà gbà pé ayé a máa pa ni níbẹ̀ náà àfà bẹ́ẹ̀ tún ni ọ̀dọ́ wọn jẹ́ ni ẹlógbodò ó ìjókòó ara jẹ́ wọ́n sàlábà rẹ̀ nífà wọ́n rínà rẹ̀ sọ́hún lọ́jọ́ àìpé à nǹkan tí bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe tán ṣe tán rìn ní ojú ọ̀nà náà wàláì kìfìrí láńlá ń bẹ lọ́dọ̀ wọn tán láwọn ń ṣe ẹ̀dá tán láwọn ń kó lọ́nkàlẹ́ káàkiri tán ń kó oògùn káàkiri ni ó di kèfèrí torí idán sẹ́ṣẹ̀rì ní gbogbo ẹ̀ wallahi ẹni tó bá sì ní ìgbàgbọ́ sí i ẹ wo náà là ń sọ yìí wa man yudabbiru al-amra tálẹ́ tó ń darí àlámọ̀rí ayé kò sí lọ́wọ́ ẹnìkan kan tálẹ́ tó ń darí àlámọ̀rí rẹ kò sí lọ́wọ́ ẹnìkan kan so bọ́lá ń ṣe sọ láwọn àyè oríṣiríṣiríṣiríṣiríṣi nìyẹn tó pọ́ lọ́wọ́ ọmọ challenge wa pé ah ẹ̀yin aláwọn ọlọ́run challenge àwọn àwọn kẹfìrí pé àná mọ̀ ó yé wọn so kátó aláwọ̀ mùsùlùmí lónìí yìí ṣe rí pé nítorí ẹ̀ka mójútó ká lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ó ní pé ń sáìdì yìí àwọn kẹfìrí yìí gan mọ ẹ̀kọ́ yìí pẹ̀lú ọba tó wọn so kí ló wá ń ṣàwà tó kí wọ́n mọ̀ dẹ́rù ayé bọ̀ mọ́jú ká ayé kankan bọ̀ kó ni wọ́n fi kan ba rẹ jẹ ni so nínú jẹ tiẹ̀ tó lọ́ba ní kò ní jẹ tiẹ̀ kò ní jẹ tiẹ̀ àsìkò rẹ tó lò láyé náà ló lò kò lè dí kò sì lè lé torí ẹni yẹn ẹni tó bá gbà bẹ́ẹ̀ ènìyàn mọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dá o lẹ́kọ̀ọ́ tàfíìdì rògbòbíyà nà tàfíìdì rògbòbíyà ẹ̀rì kó ló ń fẹ́ rọ̀jò ipa ẹnìkan kakó ní kò ní rọ̀ tọ́lọ́n ní ẹ̀rọ ipa ẹnìkan kakó ní ọ̀yá òjò rọ̀ ṣùgbọ́n àwọn yìí wà láìwọ̀dọ̀ clear sí wa so ẹ̀ ipa ọṣẹ kankan ò lè ní ọ̀tà jẹ́ kó yí ọ bẹ́ẹ̀ òkà kankan kò lè fi sọ rẹ̀ sọ kódà kan pẹ̀lú òkà jíjọ lánàbì kò lè sọ wàláì kò lè sọyàn kò lè ní kéèyàn tà kò lè ní káyé kankan yọnu sí ọ òwúrọ̀ nǹkan yìí ló gbọ́dọ̀ yé mùsùlùmí dájúdájú ó gbọ́dọ̀ yé mùsùlùmí ó gbọ́dọ̀ yé mùsùlùmí tó bẹ́ẹ̀ náà ni àfáà kan náà kò lè là ọ́ àfáà kan kan ò lè gbà ọ́ kalẹ̀ pé kó yé ọ kàfáà kan ẹ̀ wọ́n á ní náà ń kàlẹ́ àfáà wọn ní kíní kan wọ́n á ní ọ́ ìsìnkú làsámì irọ́ ni gbogbo ẹ̀yàn yẹn òun gbọ́ òríra rẹ̀ gbà mo fi ọba tó dá mi búra àfa yẹn gangan kò lè ríra rẹ̀ gbà sùkà tó ní wàá gbà wọn kódà kẹ pé ẹni ọlọ́run ni kódà kó ti kú kódà bí ń bẹ láyé bọ́ lọ síbi sàárè rẹ̀ kò sí nǹkan kan tó lè ṣe fún ọkàn di kèfèrí ọkàn ní jálá ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dá ọ ni ìgbúrò àwọn nǹkan yìí lèyàn gbọ́dọ̀ máa ipe ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run òun náà ni kí yẹn bá pẹ̀lú rẹ̀ kí yẹn kó dáhà lójú rògbòdìyà rẹ̀ ọlọ́run wọn nìkan ni tó bá kan ní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run níbi olùhíyà rẹ̀ ìjọsìn fún kó dára lójú pé wọn nìkan ẹni máa jọ́sìn fún mi ní bẹ̀rù ẹnì kankan ìjọsìn ní bẹ̀rù mi ní wá ìrànwọ́ tọ́sọ́dọ̀ ẹnì kankan ìjọsìn ní wá ìrànwọ́ mi ní képe ẹnì kankan bó ṣe képe ògùn tó képa bàtálá ẹ̀rẹ̀ aláàlọ́rin bọ́m̀bì yìí hùn bẹ́ẹ̀ ni aláàlọ́rin bọ́ níbi ògùn àtọ̀bàtálá wọn bọ́m̀bẹ́ẹ̀ àmọ́ àwọn àfa ńkọ́ tẹ̀ ń lọ síbi sàárè wọn ṣe bọ́m̀bì yìí ń ẹ má lọ bẹ̀ mọ́ torí ọlọ́run àwọn òkè tó ń lọ káàkiri yẹn wọ́n lọ bẹ̀ mọ́ ọlọ́run ò sọ pé ọlọ́bẹ̀ àwọn sàárè àwọn àfa gbogbo tẹ̀ ń lọ òkè tó bí òkè súnà òkè kú ọ gbogbo ẹ̀ kankan má dé bẹ́ẹ̀ má gbé ọlọ́run ọba rẹ níbi tó bá wà wàláhì làwọn wọ́n rìn àwọn ẹlẹ́bọ̀ wọ́n ṣèṣe sí àwọn ẹlẹ́bọ̀ kò sẹ́sìn wa níbi kankan tí gbogbo bí tọ́lọ́mù bá ti ní ká ṣe nù láti máa ṣe ìrọ́kọ wa ní ibi báyìí ìmẹ́lọ̀ lè gbẹ́sìn ní sí ìmẹ́lọ̀ lè ah, tọ́lọ̀ ló ní kó fi sí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà àbọ̀ àfa kan ìmẹ́lọ̀ lè ń bá ń lé tẹ́mọ̀ pé àfa yẹn lágbájá ẹ̀yẹn kọ́ gbàdúrà yín àbáfà kínní kan tó ti kínní tó mo jìnnà tó gbúrú àwọn kan yẹn má gbẹ́mi tẹ́ ní bọ́ọ̀dì ọlọ́run bá rẹ ní ọgbẹ́mi tẹ́ má gbẹ́mi tẹ́ bàbá lásàlásù kankan wọ́n tó bá gbẹ̀mí tọrọ èèyàn ó padà ṣubú ó ṣàdánwò ọkàn bákan ó padà tẹ́ ó yẹpẹrẹ ni tó òun náà ni pé ọlọ́wọ́n ọba gbogbo tí ń jẹ́ ìjọsìn ìwà ìrànwọ́ ìké pé ìṣòro dé wàhálà ọ̀dọ́ náà nìyẹn máa ń ké lọ má kìlọ̀ bẹ́ẹ̀ ni kankan má wà mírẹ́kù kankan káàkiri kò sí mírẹ́kù kan lọ́dọ̀ àfa kankan kò sí mírẹ́kù kan lọ́dọ̀ mùsùlùmí kan àtẹ̀ntì ìdí mùsùlùmí náà kò sí mírẹ́kù kankan bí kankan tó bá ti ń gbọ́ tán ní pè mí ní fún ìṣòro rẹ má pè wọ́n tó bá ti pè wọ́n wọ́n ti kọ́kọ́ ní ìṣòro náà àgbákò ìṣòro ti kọ́kọ́ bọ̀ ọ̀nù so òun náà ni pé dẹ́lẹ́yìn náà bóyá lórí rédíò náà ni ká máa sọ pé ẹ lọ mú kíní kẹ lọ lè lò ẹlẹ́sìn kíní sábà ti ká pàdé wá ń bi kíní irọ́ ni àtújẹ ni wọ́n mú ọ sọ dẹ́lẹ́bọ̀ ni jòkó tí ọba tó dá ọ kó máa sìn so bí nìlá ìtàn alápàdà débẹ̀ so àdúrà ṣíṣe ara ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba ni ẹni tó bá máa ń bẹ ọlọ́wọ́ báyìí tó sì máa bá ṣe máa ń ṣàdúrà ènìyàn lẹ́kọ̀ọ́ òbí nù láì kàlá ní èdè síbẹ̀ tòun náà ni pé àwọn eléyìí ní ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tíyàn tó máa fi ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dára tó pé tíyàn bá rí ẹni pé ah ẹni yìí lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa òun náà ni tasdiqu bi kulli ma akhbara bihi Allahu tọ́lọ́wọ́n bá sọ fún wa yẹn nínú alukoran àwọn nǹkan tó jù wọ́n ò lè tó tí koran fi yé wa tí hadith anabi sallallahu alaihi wasallam fi yi wa pé yóò ṣẹlẹ̀ Allahu akbar kí yóò gba nǹkan yẹn gbọ́ ti o ó ninu nínú sàárè kẹ́niyàn gba lódodo kíyàn mọ́ ní iyèméjì lórí ah ẹniyàn ma o Nti o ó ṣẹlẹ̀ nínú Nti o níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó lọ́n bá gbìyàn dìde yàrá pé gbogbo wa ojú wo tó ẹnìkan kan ò dé kó ní pé mo ti eh, eh, mo lọ́mọ bọ̀ so ìyẹn gangan náà ni ẹ̀yẹ́ mo fi wá ń jẹ́ mùsùlùmí gidi kójú rẹ̀ ọkẹ́ni rẹ̀ ọgbà gbọ́ pé ah tí n tọ́lọ̀ ń wí yóò ṣe rí náà nìyẹn torí pé ọlọ́run bá sọ̀rọ̀ alukur'an ikú wa man asdaqu min Allahi qila wa man asdaqu min Allahi haditha olùwà ni ta ló fẹ́ sọ̀rọ̀ tí ó jẹ́ òdodo tí ì bá jẹ́ mi kí ló fẹ́ mú mi parọ́ ta ló dá mi ẹ nígbà kan kí ẹ dákun kí ni kódà kan ra mú ní kékeré bàbá tó bí ọmọ kí ló fẹ́ máa parọ́ fọmọ rẹ̀ fún wàlá sí ẹ máa wọlé láyé masalu la àìlà so sọmọ wọn wà ní bàbá rẹ ni tí ìyàwó bàbá wọn bá jẹ bàbá burúkú bàbá tí ò jẹ bàbá àbí ìyá tí ò jẹ ìyá ni ọmọ parọ́ fọmọ rẹ̀ tó bá ṣẹlẹ̀ ọ̀ sọ fún ni so ká wá ní ọba tó dá wa kí ni ó fẹ́ máa parọ́ fún wa fún nǹkan tí ó ṣẹlẹ̀ tó ní ó ṣẹlẹ̀ jọ́ gbọ́dọ̀ kìyàmọ̀ wàláhì bí ó ṣe náà nìyẹn kò ní sáláìṣẹ́ tó yẹn ó gbọ́dọ̀ dá wa lójú gbogbo ń tánàbí sọ títà bá dẹnu sàárè bí òjá ti ẹ̀ dá wa lójú ṣe báwa náà rí ṣe bá ti rí pé Allah akbar àwọn nǹkan tó lọ fi fún wa ní àpèjúwe àpèjúwe àpèjúwe kódà tí yẹn bá wo wíwáyé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó yẹ kí ẹgbẹ́ kó tó yẹn fọlẹ̀ yẹn ń bọ̀ ìrìnsẹ́ mi máa kó lè kọ́ kó lè kọ́ mi máa ń dáfíkìn yakhruju min bayni sulbi wa tara'ib lùwà ní ìmí ọlọ́wọ́ ọba ìmí ni mo kọ́mi yẹn wọ́n náà ọlọ́run sọ fún pé wòye wòye bí mo ṣe dá ọ ìwọ tó ti lóyún rí àbí ọwọ́ tí wọn náà ti bímọ rí so ní ọkùnrin ìwo bí àwọn rẹ ṣe lóyún obìnrin náà wo bí wọn náà ṣe lóyún bọ́mọ ṣe ń wáyé bí wọn náà ṣe wáyé nìyẹn lùwà ní ẹ wòye sí ibi tó àwọn ọlọ́run ti dá yín mímọ̀ kólẹ̀kọ̀ kólẹ̀kọ̀ mi mẹ́ ń dá fìkìn tí wọ́n ní bí omi tó ipò kan máa ń tira wọn gbígbà tó bá fẹ́ jáde yakhruju min bayni sulbi wa tara'ib ó máa ń jáde láti bí ìbàdí àti níbi àyà náà ló ti máa ń jáde sọ fún èèyàn tó bá wù yẹn lásán omi yẹn wá ní yóò wá bí yóò kọ̀kọ́ wà ní omi báyìí náà tó bá yá yóò di ẹ̀jẹ̀ kíkí tó bá yá yóò di bá ṣe ẹran kan gẹ́gẹ́ bí hadith Ànábì ṣe gbé jáde so léyìí ó yẹ kó yéèyàn sí pé ìní tí wọ́n ṣẹlẹ̀ sí ọmọ èèyàn nínú oyún bá ti délé ayé so ní ìwà ìgbà tọ́jú wà nínú oyún yẹn tó bá ń sọ pé ayé o gbogbo tó mọ̀ rí ń bẹ̀ tó mọ̀ rí ń bẹ̀ tó mọ̀ rí ń bẹ̀ ni ọmọ èèyàn nígbà lódodo ìgbà tó délé ayé nìsín yóò wá rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àkèyàmọ̀ tá à ń lọ náà lẹ́yìn ìgbà tá a bá kú tán wá mọ́nu sọ tó bá jẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa yóò wá gba kínní yẹn gbọ́ kò ní níyè méjì lórí rẹ̀ sọ ẹni tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa nìyẹn sọ ẹnìyẹn àwọn ẹnìyẹn ó lẹ́kọ̀ọ́ sí ọba tó dáa torí pé kí ni ìrírí ìjẹ́mú mi ni bàtọ́lọ́ bá ní alladhina bàtọ́lọ́ ní alif lam min dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin lúwa ní alqur'anu yìí ó máa ń jẹ́ ìmọ̀nà fún àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ẹnìkan wà lè jólùbẹ̀rẹ̀ ọlọ́run àwọn ni alladhina yu'minuna bil ghaib àwọn làwọn tán nígbàgbọ́ sí nǹkan unseen tó wọ́n sẹ́ believe rẹ̀ pé ah, ah n tí wọn ò rí wọ́n ti gbàgbọ́ pé ń bẹ ṣe sọ fún wa pé ń bẹ so torí pé kí ni lákàyè rẹ fẹ́ sọ fún ọ tó fi takò pé ah mi ò fojú ara mi rí àìmọye nǹkan tó fojú ara rẹ rí tí wọn náà ó sì máa gbà jẹun fún ọlápẹjú ẹ̀ka ẹ̀wẹ̀ lómìnira tí bá kàn pàdé rẹ̀ tẹ́nìkan bá kàn wò sùn báyìí tó ní mo fẹ́ exercise fún ọ ọmọ yóò ti bìlífù rẹ̀ sọ ọlọ́run ọba azza wa jal ọba tó wá dá ọ wọ́n wá ń sọ pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ wọ́n sì sọ pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ nǹkan báyọ̀ ṣẹlẹ̀ wà láì lómi yóò sì gbàgbọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbàgbọ́ àwọn èèyàn tí ń lọlé ajé ayé nǹkan wò àwọn aṣèkíní kan ẹ bá mi wò kíní kan ó rí nǹkan sọ fún ọ ó sì gbàgbọ́ wọ́n ní ọmọ lè kọ́ lóṣù ní ìní lọ wọ́n ní ọmọ travel lóṣù ní travel kódà ẹlòmíì wọn ni kọ́ máa jẹ nǹkan kan máa ẹlòmíì sì ní jẹ mọ́ mo ti rẹ́ lómi wọn sọ fún kọ́ máa súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ láyé kò sì ní súnmọ́ mọ́ la ilaha illallah tó bá yí rẹ̀ jẹ́ wọ́n bá yí wọ́n bá mọ̀lẹ́bí jẹ́ so ẹni pẹ́pẹ́ pé irọ́ lòun ti ń pa so kátó wá ní ọba tó dá oníwọ̀n sọ fún nǹkan báyìí ó ṣẹlẹ̀ níjọ́ gbìyànjú alkiyama so wallahi ẹni tó bá lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dá yóò pé ah àti kéèyàn ó tẹ̀lé àti kéèyàn ó gba nǹkan yìí gbọ́ lọ́yẹ̀ wọn mọ̀ gbà gbọ́ àìmọye nǹkan tó kí wọn nù ò rí tí wọ́n sì sọ fún nǹkan báyìí ń ṣẹlẹ̀ o tí wọ́n nù ó sì gbà ẹgbẹ́ tó bá rẹ lómi kọ́lá tí wọ́n bá rẹ lómi lásán kì í ti sọ̀rọ̀ nítorí pé ẹni yìí ah, ẹni yìí súnmọ́ kójú ńlá káyì pẹ̀lú yìí ó yìn nílà káyì pẹ̀lú tó bá kàn sí rí lásán báyìí tó kí ló ń jẹ́ kó máa fura kí ló ń jẹ́ kéèyàn mọ̀ pé ẹni yẹn ńlá káyì àbẹ́ lómi kó sọ̀rọ̀ yẹn ká ah, lágbájá yìí gọ́ ọ kí ló fi agọ rẹ̀ hàn ó rí agọ ó kò display ni ó fi mọ̀ pé tọ́lọ́n bá gbogbo èyí tí mo ń kà wọn wọn lọ́dọ̀ medical doctor wọn sì test wọn sì láwọn diagnosis nǹkan báyìí ó sì gbà wọn gbọ́ o tó bẹ̀ kọta kò wọn. kọ́lá ìgbàgbọ́ mi ń padà mọ wá ń affect life well mi so tó yẹ pé ó pé ah kí lẹ wá kí ni ìgbàgbọ́ tó báyìí fún àwọn èèyàn ọmọ èèyàn lẹ ìgbàgbọ́ tó báyìí pé ah wọ́n lè rèé sírù nǹkan báyìí àfi kó kúrò kò ní ju ọdún kan lọ́wọ́ wàláhì yóò sì mọ banújẹ́ wọn kí ni kéèkó fojú ara rẹ̀ rí nǹkan yẹn o wọ́n kà sọ fún náà ni pé níta text nígbàtà ṣe àwọn text yìí fún ọ nǹkan tá a carry out lélẹ́yìí o so ah irú nǹkan yẹn ni tí nǹkan báyìí bá ń dààmú kò lè pẹ́ kò lè lo irọ́ ni so ìgbà tó náà bá lò lòlò sórí bó ti wá nígbàgbọ́ sọ mi yẹn yẹn kí ló tó lè nígbàgbọ́ sọ bá tó dá ọ orí nǹkan tó bá sọ fún ọ pé yóò ṣẹlẹ̀ so ẹ̀yin ò rí pé àìlẹ́kọ̀ọ́ nìyẹn kọ́lẹ̀ lómi tí dókítà rẹ bá sọ wallahi tó kó yẹn hundred kalẹ̀ kẹtó lè rí yẹn márùn tí ó sọ pé èmi ọ̀ jẹ́ ẹ̀rí ninety nine percent lónìí ní jẹ́ mọ́ pé ẹ má jẹ nǹkan báyìí mọ́ nǹkan báyìí ṣe ẹ má jẹ mọ́ o ní jẹ mọ́ náà ò nǹkan yẹn mọ́ so ọ̀nàkọ́ yàtọ̀ lómi bá rọra ṣe mistake jẹ yóò tún sáré tú kúrò lè fẹ́ lè pọ̀ kọ́fẹ́ lè dì pé yé ìmọ̀kọ́ ni má jẹ ah mo ti gbàgbé so ọlọ́wọ́ bá tó da ọ̀ àìsàn ọ̀jẹ̀lẹ̀ yóò wá sọ pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ nínú sàárè nǹkan báyọ̀ ṣẹlẹ̀ níjọba ilẹ̀ kìyàmà kí ọmọ wa dá òtún ẹ̀ wà láyé ènìyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa so ní tí wọ́n máa ń já sí kí ọmọ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa yàn èèyàn ní jẹ́ mùsùlùmí ni èèyàn tó wá fẹ́ jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba rẹ̀ so lórí ìlẹ́kọ̀ọ́ ni mo ṣì so bákan náà <laughs> lára ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba ni kí كل pẹ̀lú agbájá yìí ah ta'addaba ma'a يحسن الخلق مع الله ذلك بأن يتلقى الإنسان أحكام الله بالقبول والتطبيق ẹmọ́ ti ń jẹ débẹ̀ wọn nínú ọ̀nà mi tí wọ́n tún mọ́ sí ń lẹ́kọ̀ọ́ sí ọlọ́run ọba òun náà ni pé gbogbo nǹkan tó bá nílẹ̀ láyé rẹ̀ kọjú sọ́lọ́run ọba tó dà ọ́ máa béèrè lọ́wọ́ rẹ̀ torí pé ọlọ́run ọba gangan ló pàṣẹ so àṣẹ ńlá tọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba subhanahu azza wa jal nínú sọ́tọ̀ Ghafir ọlọ́run ọba ni wa qala rabbukum àyà 60 wa qala rabbukum ud'uni astajib lakum olúwa pàṣẹ ni pé ẹ máa bẹ̀ mí tẹ bá ti nídìí ẹ ṣáájú wá bí mi ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ náà ni pé ó mọ̀ fi hàn sọ́lọ́run pé ọlọ́run ní nǹkan kan o mo jẹ́ ẹni yẹpẹrẹ fún ọ o ṣẹ̀dá kan so kọ́dà lọ́dún òbí tó bíyàn ṣíyàn lè mọ́ ẹran pa ọmọ èèyàn jẹ ọmọkọ́ mọ́ ni ká tó wá ní ọba tó dáyàn nítorí bá ti ní ìdìbéèrè lọ́wọ́ rẹ̀ kọjú sí irú ẹni báyẹn á ènìyàn lẹ́kọ̀ọ́ sọ́lọ́ ọba tó dáa sọ́lọ́ wa ni innal ladhina yastakbiruna an ibadati gbogbo ẹni tó bá ti lóhùn onímọ̀ bèmí ọlọ́run bá ọlọ́run ní sàrẹ́dẹ̀ kò lóra jahannama dàkírí nínú wa ni ẹnìyàn padà wọ náà ni ìyà ni ó jẹ ẹnìyẹn so ìṣòro yóò jí àláyé torí àwọn èèyàn tó bá sáwọ́dọ̀ wọn ó dẹ̀rú wọn tí wọ́n fẹ́ dẹ̀rú ọlọ́run ni wàá dẹ̀rú èèyàn ọ dẹ̀rú èèyàn sọ ẹlòmíì yóò rí owó tán báyìí kọ́dà fámìlì lónìí gbádùn rẹ̀ àwọn tó kó rẹ̀ lọ́ba àwọn afá àwọn ọ̀sàgbákò wọn nù tó torí pé kí ni kò kọjú sí kò lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa náà ní bí ní láìka alájí kan rọra dúró báyìí àwọn tí a bá fẹ́ pé zero eight one zero eight five zero one three seven one fún ìbéèrè ṣẹ̀dàkùn àwọn tó bá fẹ́ kí mi torí tọ́ lọ́rùn ẹ̀dàkùn ẹjí kí n parí ètò tí n bá parí tó ẹni kí mi àbí ẹ̀dàkùn àníká kìí náà ni àbí àníká sàdúrà fún yín tó ẹjí kí n parí ètò tó mo fẹ́ bá àkọ́jọ́ pé kọ́sítàn ni lórí nǹkan tí mo sọ àbí nǹkan mi. naam waaleykum salaam. àti ustaz bozo. naam jazakum allah khair. mo fẹ́ béèrè question nìkan sá. naam. kí ni àwọn um, àdúrà òyìnbó lè ṣe ẹ̀kúrẹ́ ní bí ìyẹn fẹ́ bí wọn bá ń ṣiṣẹ́ kan nìkan mhm. bí wọn wáyé ti yí ọ̀nà ń bẹ̀. àwọn wípé àwọn ènìyàn ti ṣe ń gbé aláàbò náà kálá ó hàn yàn tí wọn sì tìmọ̀ pé ìdíyẹ tó jẹ́ ọ̀nà ní nígbà fi máa ah, lọ ọ̀dà ó ó ti di méjì ẹni àdúrà olè yẹn ṣe lẹ́lẹ́yìn náà tó tó tó fi hàn yàn ṣé ẹ̀yìn ẹ̀lọ́ ẹ̀kẹ́jẹ náà méjì papọ̀ so nǹkan tó ń béèrè ni pé bóyá èèyàn fẹ́ ṣiṣẹ́ kan wọ́n wò pé èwo ni kí n ṣe ń bẹ̀ bóyá business ni bóyá iṣẹ́ ọwọ́ ni bóyá èwo ni kí n wá ṣe tó ń tí yóò ṣe náà ni pé ṣe àdúrà istikhara istikhara ni pé yẹn náfìlà méjì tó bá yẹn náfìlà méjì yẹn lẹ́yìn ìgbà yẹn kó wá bẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ òní ọmọ kankan Allahumma inni astaghfiruka so ọlọ́run wọn ni mo da ogbèlé lọ́wọ́ ni so àpẹẹrẹ yẹn gẹ́gẹ́ ní ọ̀rọ̀ ẹlẹ́kejì yẹn ò so ibi tí yóò síbẹ̀ náà ni so àmọ́pọ̀ wa lálàá èèyàn wà rí kíní kan funfun wà rí ah, kò sí ní jẹ́ báyẹn o nínú súnà Nabi sallallahu alaihi wasallam so dẹ́lẹ̀ iná gbogbo àti wọn bá ń kírun kí wọn máa bẹ olówó ọba tó dáyà wípé ọlọ́run fi mi ṣe kòńgẹ́ lórí nǹkan tí mo fẹ́ ṣe ní ìgbésí ayé mi ọlọ́run bó kú darí yẹn wallahu a'lam náà alaikum assalam. Àlẹ́ àmọ́ lọ́wọ́ àlékún. Náà ní àlè látòjú ìgbẹ́rù ìran ogun àti kékeré hmm. àwọn bàbá kan máa ń sọ àkọsà ẹ̀já yíyan àkọ́kọ́ náà ìmọ̀ sọ àkọsà ẹ̀já yé ìsìlámù sọ ẹlẹ́ẹ̀kejì wọn ni ah, báyìí lẹ́nu yóò báyìí ọlọ́run á náwó bíbẹ̀ tí àwọn rí ní àdínà lánàá kájọrò ìṣẹ́lẹ̀ lọ́rọ̀ ìzákùnlọ̀ kẹra ṣe rí bínú láì tààlà máa débẹ̀ nípa ọ̀rọ̀ kádàrà sókè ọmọ lóhun wo kádàrà yẹn ọmọ ìdáhùn kan ọ̀mọ́ sòtí yẹn bá dẹ̀ sọ bẹ́ẹ̀ náà pé lágbájá báyìí yóò rí báyìí nìkan báyà yóò bímọ púpọ̀ láyé ìṣèké nìkan àbí yóò lówó láyé ọ̀padà wá ní ó ṣe kò ń gẹ́ tọ́lọ́wọ́n bá ti ní yọ ṣẹlẹ̀ ni ni ò túmọ̀ sí pé ni àìmọye ẹni tó ti sọ bẹ́ẹ̀ fún mi pé rọ́nà já sí àìmọye àìmọye ẹni tó ti pọ́n ni àdúrà rẹ̀ gbà lọ́dún yìí ẹ̀dàkùn yẹn kó yẹn one thousand kalẹ̀ so ẹnì kan ó ṣe kò ń gẹ́ àdúrà gbà lọ́dún yìí àwọn nine hundred tó kù tí àdúrà wọn ọ̀gbà ń kọ́ sí tí wọn náà ti gbà lọ́dún yìí látọ̀dún látọ̀dún yìí náà so gbogbo irú kan báwọn àtújẹ ni àtújẹ ni wọ́n jẹ́ kẹ́ni kan tàn Islam ó gbà pé ẹnìkan olórí kádàrà rẹ̀ wàláhì ẹnìkan kan lérí so ẹnìkan kan lérí so tó pamọ́ ni ara rèébù àwọn rèébù táwọn sọ lẹ́ẹ̀kan náà nìyẹn ọ̀n sìn ẹnìkan kan kò tí ṣe bá lọ gbèrè nǹkan lọ́wọ́ ok. ẹ bẹ́ẹ̀ ni. ṣe rí ẹni tó bá rí báyìí nǹkan méjì ni kó jẹ́ pé ẹnìyẹn ó ní àlejò náà tó yẹ pé ó ń ṣòwò kó nǹkan tó ṣẹlẹ̀ fún un bóyá mo jẹ ráìsì láàárọ̀ yìí àlìjẹ̀nú mi wá ń tẹ̀lé mi òun lálìjẹ̀nú wọn jọ sọ fúnra wọn kò jù báwọn yẹn lọ ẹni tó bá ti ń lálìjẹ̀nú ni yéé ṣe mùsùlùmí kì í ṣe kò lè jẹ́ mùsùlùmí láéláé tó kẹfìrí èèyàn ni máa ń bálìjẹ̀nú ṣe tó ṣe wà nínú Al-Qur'an nìyẹn tó òun náà ni kódà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ìṣe mùsùlùmí mi náà àwọn tó já àwọn babaláwo àwọn náà ń lò aleykum salaam wa rahmatulah náà náà mi jùlọ kàn lọ fẹ́ràn. náà mẹ́kà wọ̀ ìdájọ́ olówó fún àwọn tó ń wọ ìsáàbì. tó ń ṣe kíni tó ń wo kíni ìsáàbì tó fi ń wádìí kádàrá yẹn àbí ẹni yẹn kẹfìrí ni wọn ẹlẹ́bọ ni wọn ìdájọ́ rẹ̀ náà ni kẹfìrí kúfùrù ni ẹbọ ni ẹni yẹn ṣe kúfùrù ni. wọ́n ní pé wọ́n máa ń kíkó lówà nínú àwọn àfa òrèlédè náà nítorí afẹ́fẹ́ wọ́n mọ̀ kò síbi tí gbàdúrà ṣe rí ẹmọ ìkẹ́nìkan tàn yín jẹ ẹmọ ìkẹ́nìkan tàn yín jẹ ṣe rẹ́ ni òun náà tó bá súnmọ́ fà òun náà mọ̀ pé rọ́rùn òun pa ṣó ti yé wàláhì làwọn sí gbogbo ayẹyẹ ẹrú ọlọ́run ni wa ọlọ́ọ̀bá ló sì mọ ẹrú ẹ̀ ẹnìkan ọ̀mọ́ olóòbá tó dẹ̀dá náà lọ mọ ẹrú tó dá tó kún kálukú wa ká padà sọ́dọ̀ ọlọ́run bàbí ìdínláì tí a làwọn torí nọ́mbà mi zero eight one zero three three five one five one nine. 0810 54 9 so عبد الفتاح صدمي ونقول ده أقول السلام عليكم ورحمة الله وبركاته أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول السلام عليكم ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé kéwu ó sì jágbàlagbà ló pinnu fídọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn ó yẹ kẹ́ ẹ wòye sáàyè téèyàn ti mú mi ìmàmú rẹ̀ gbẹ láláìsí ní fásitì ṣòfò ìwọ̀n yìí nílé ẹ̀kọ́ ọmọdé rọ́dàtú ahli sunnati wal jama'ati àti al-dirasati al-islamiyyati wal arabiyyati adábàtà ìlọrin fi tẹ́gbẹ̀mí tẹ̀ lọ́jọ́ ẹ̀kọ́ kéwu kíké níbàámu pẹ̀lú alukur'ani òun súnnà kákẹ́kọ̀ọ́ yóò fi mojúṣe rẹ̀ solúwọba Allah yóò sì àgbékalẹ̀ mọ̀dẹ̀rọ́sàtù ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àtẹ ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan bí ìpele ìtìdáyì ìdádi òfìmọ̀ sanáwì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lẹ́tọ̀ ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàbídùn kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn madrasatu ahli sunna wal jamaa sílẹ̀ fún ultramont adábàtà ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orí oil ládábàtà nílọrin telephone zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine madarasatu ahli sunna wal jamaa adábàtà ìlọrin ni ìtẹ̀síwájú ti débàkéwu kíké tayọ kámọ̀ fẹ́ kọ́sánná fún ni. Gracias.